الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له الملك الحق المبين واشهد ان نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه ارسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم تفلحوا غدا بالجنان يقول عز من قائل يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون عباد الله dájúdájú ọ̀rọ̀ àṣírí òun náà nìkan tó so yí pé èèyàn kan ló bá òun nìkan ló mọ̀ nípa rẹ̀ ìmọ̀ àwọn àṣẹlẹ̀ nígbà míì pé nǹkan tó jẹ́ nǹkan àṣírí tó ṣe pé wọ́n lọ́kàn ìwọ nìkan ló mọ̀ nípa rẹ̀ ìmọ̀ wọ̀ láti bẹ̀lùmí ìgbọ́ nígbà míì nítorí kọ́mọ́bà pé wọ́n nìkan ló máa dàrò ìwọ nìkan ló máa dàrán kọ́mọ bàa wá di pé ọ́ dàdàkúdà sí ọ la yóò bí tí ò sí sí ọ lára eléyìí máa fà téèyàn máa fi sọ̀rọ̀ àṣírí rẹ̀ fẹ́lómi àbí kọjá pé ọ̀rọ̀ tí wọ́n fi pamọ́ sí lọ́dọ̀ ọ sọ fún ẹlòmíì ìjọ wa dáa kéèyàn ọjọ́ ni tó ṣe pé yọ́n máa tú àṣírí nǹkan tí wọ́n gbé pamọ́ sí lọ́dọ̀ yọ́n máa sọ̀rọ̀ tí wọ́n bá sọ tí ọ̀sẹ́ lómi ń bẹ́ẹ̀ ìjọ wa dáa kakpe yọ ma sọsẹ lomi bi lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n ní kéèyàn jẹ́ ni tí ń tú àṣírí tí wọ́n gbé pamọ́ sí lọ́dọ̀ ìwà kan ni tó ṣe àkójọpọ̀ nǹkan méjì èkíní kejì nǹkan méjèèjì yẹn kò sì sí ètò dáa níbẹ̀ alákọ̀ọ́kọ́ nínú méjèèjì òun náà ni àìnítìjú tí ń múni sa aṣọ àṣírí tí wọ́n gbé sí ni lọ́dọ̀ ya ìwà kejì òun náà ni ìjàmbá nítorí pé wọ́n bọ́ ọ sọ wọn ò bọ́ ọ sọ nítorí kó o lè bá a fẹ́nìkan tó o bá ti wá ìyanu tó o bá sọ fún yàn o ti jàǹbá àmánà nìyẹn wọ́n ní kò lè jẹ́ ní àpọ́nlé ẹnikẹ́ni tí o bá ti lè kó ahọ́n rẹ̀ níjànú kò lè jẹ́ ní pàtàkì ẹnikẹ́ni tí o sáyè lọ́kàn rẹ̀ láti kó ní tí wọ́n gbé pamọ́ sí lọ́dọ̀ rẹ̀ pamọ́ sí tó ṣe pé ọmọ ajá jẹ ni àbí kí n sọ àbí kí n sọ. So, títí tí ó fi sọ́sẹ́ ni tí ó yẹ kó gbọ́ nípa rẹ̀ wọ́n ní kí á máa tú àṣírí ọ̀rọ̀ tí wọ́n gbé pamọ́ sí wa lọ́dọ̀ ká máa sọ fáwọn èèyàn míì kí wọ́n gbọ́ nínú àwọn àwà burúkú tó burú jáì ni wọ́n ní kí wọ́n á ní jẹ́ nǹkan àṣírí òun náà ni tí wọ́n gbé pamọ́ tó ṣe pé inú ẹ̀mí èèyàn lọ́wọ́ inú ọkàn rẹ̀ lọ́wọ́ ọwọ́ aṣọ ó fi lé wọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí ọkàn ti ṣe pamọ́ sínú ọgbà àyà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àṣírí máa pa mọ́sára ẹni tó sọ bàbá ti wí àlèmọ̀ nípa rẹ̀ sọ wá dé akápé ńgbà tí wọ́n sọ fún ọ ìwọ wá sọ di tí wọ́n ti ń tàwé ìròyìn. al-Imam al-Kafawi rahmatulahi alayhi wọ́n ní ifsha'u sirr yakunu bil-kitabati wal-isharati wal-kalam títú àṣírí tí wọ́n gbé pamọ́ sí yàn lọ́dọ̀ èèyàn máa ṣerú rẹ̀ pẹ̀lú kákọ́ ọ̀rọ̀ àṣírí tí wọ́n gbé pamọ́ sí ọlọ́dọ̀ o lè kọ́ níwèé kó kó tú àṣírí rẹ̀ sáráyé kó rí kà ìyẹn a sì máa tú àṣírí tí wọ́n gbé pamọ́ sí yàn lọ́dọ̀ pẹ̀lú fífọwọ́ àbórí sàpèjúwe ibi tó wà ìyẹn a sì máa sọ jáde lẹ́nu tọ́ọ̀bọ wá béèrè pé kí ni ìdájọ́ rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n gbé pamọ́ sí mi lọ́dọ̀ kí n tú àṣírí ẹ̀ wọ́n ní ìwọ ni ò lábẹ́ òfin ṣẹ̀ríà Al-Imam al nínú tírà rẹ̀ Ihya Ulumuddin ó ní Ifsha'u sirr manhiyyun anhu lima fihi min al-idha' wọ́n ní ká máa tú àṣírí àṣírí tí wọ́n gbé pamọ́ sí wa lọ́dọ̀ ká sọ ọ́ ọ̀nbẹ nínú ìwà tí ṣẹ̀rí akọ̀ fún wa kò sí nínú ìwà tó yẹ ká bá lọ́dọ̀ mùsùlùmí nítorí ìnínilára ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ torí tó bá jẹ́ pọ̀rọ̀ tí wọ́n bá wọ sọ. So, ọba wù wọn kétí méjì mẹ́ta mẹ́rin kọ́ gbọ́ ni kì í sì wọ nìkan ni wọ́n bá sọ èèyàn púpọ̀ ni wọ́n bá dájú kò tí wọ́n bá máa bá sọ sọ wá dáa bẹ́ẹ̀ nígbà tí wọ́n bọ̀ ọgbọ́n tán tó sì wá jẹ́ pọ̀rọ̀ tiwọn ló fi wá ń ta yín kiri àṣírí tiwọn ló fi wá ń gbẹ́fẹ̀ èyí tí wọ́n gbé pamọ́ sí ọlọ́dọ̀ ló fi wá ń tàwé ìròyìn wọ́n ní àìkò lákàsí níbi gbígbé ọ̀rọ̀ àṣírí pamọ́ ọ̀ ń bẹ nínú pé yẹn ń jàǹbá àwọn ẹni tó mọ èèyàn tó gbàṣírí sí yàn lọ́dọ̀ ọ̀ ń bẹ nínú pé yẹn sì ń jàǹbá ẹni tó jọ́rọ̀ èèyàn tó gbàṣírí sí yàn lọ́dọ̀ torí ẹ̀ ká máa wá tó àṣírí ọ̀rọ̀ tó gbé sí wa lọ́dọ̀ yẹn haramu ni o lópin ìgbà tí nira ń bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ẹni tó gbàṣírí sí ni lọ́dọ̀ ó sì ń bẹ nínú wa pé ẹni àbùkù lásánlásán pátápátá gbà ńlọ jẹ́ tọ́ ọba tú àṣírí ọ̀rọ̀ tó ń fi pamọ́ sí ọlọ́dọ̀ nígbà tó bá tó bá jẹ́ pé kò sí nira nínú tútú àṣírí rẹ̀ fẹ́lómi yóò máa tọ́ka sí pé ẹni lásán ni wọ èkejì ajá ẹni àbùkù tí ò wúlò ẹni ajá ẹni tá ìsọ̀rọ̀ ọlọ̀ tá a sọ̀rọ̀ sí lọ́wọ́ tẹni tó wá gbàsírí fún ni tó bá ti kú ńkọ́ sọ́tọ̀ ike ká sọ̀rọ̀ àṣírí yìí jáde fáwọn èèyàn láti mà nípa rẹ̀ nígbà tó ṣe pẹ́ni tó sọ fún wa ó ti kú ó ti tẹ́rí gba sọ kí ló tún kù kí là ń gbé pamọ́ mọ́ ibnu ibnu ibnu Battal rahimahullahu ta'ala nínú àwọn olùmọ̀ ẹ̀sìn islam ọlọ́wọ̀n ẹni tó pọ̀jù nínú àwọn olùmọ̀ wọ́n ní tẹ́ni tó gbà sírísí ni lọ́dọ̀ bá ti kú wọ́n ní kò pa dandan ike ká túbọ̀ máa gbà sírí pamọ́ lẹ́yìn ikú rẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe ń gbé pamọ́ tá a fẹ́ kẹ́lómi ọgbọ́ nígbà tó wà láyé láàyè àyàfi tó bá ṣe ike sísọ ọrù rẹ jáde ó lè sọyàn dẹni àbùkù ó lè sọyàn dẹni tí ò ní ní láárí lójú àwọn èèyàn tí wọn máa wò pàṣírí tí wọn gbé sí ọ ló ń tù tó bá hajar ta'ala lè tọ́ sáwọn nípa títú àṣírí ọ̀rọ̀ tí wọ́n gbé pamọ́ sí wa lọ́dọ̀ tó ó pín sí àwọn ọ̀nà mẹ́rin tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ òun náà ní pé tó bá yẹ pé ó sọ ìyàbẹ ní àbùkù títú àṣírí tí wọ́n gbé pamẹ́ sí ọlọ́dọ̀ lẹ́yìn ìgbà tẹ́ni tó gbé sí ọlọ́dọ̀ ti kú tó bá ṣe pé yọ sọ ọdẹ ní àbùkù yọ sọ ọdẹ ní lásán lójú àwọn èèyàn haram ni kó tú àṣírí rẹ̀ ó sì ń bẹ nínú àwọn ọ̀rọ̀ tó gbé pamọ́ sí wa eléyìí tí ò ní sọ wádé ní àbùkù ẹni yẹpẹrẹ wọ́n ní níta kórìíra ni ká tú àṣírí irú tiẹ̀ náà omi sì ń bẹ tó ṣe pé bó o tiẹ̀ tí ì tú ó ti yé àwọn èèyàn wọ́n ti gbọ́ yé tó bá wù ọ sọ tó bá sì wù ọ má sọ. ìpín kẹrin òun náà lèyí tó ṣe pé à ń fẹ́ kó o tiẹ̀ sọ jáde à ń fẹ́ káwọn èèyàn mọ̀ nípa rẹ̀ kódà kó ṣe pé ẹni tó là sírí yẹn kò ní fẹ́ káwọn èèyàn mọ̀ nípa rẹ̀ nígbà tó wà láyé kò burú ká túrò àṣírí bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó kú gẹ́gẹ́ bí kọ́jẹ́ pé ṣiṣẹ́ rẹ̀ ń hùwà rẹ̀ láàrin rẹ̀ sọ́lọ́ eléyìí tó ṣe pẹ́ nìkan ọ̀mọ̀ nípa rẹ̀ ọlọ́run fún wọn láǹfààní láti mà sí rí nǹkan kò burúkọ sọ lẹ́yìn ikú rẹ̀ torí káfílẹ́ bá a mọ̀ pẹ́ẹ́ni rí lọ́lọ́ ẹni dáadáa ìníkú mu lọ eléyìí kò sí ní tó mẹ́ sọ́tọ́ káwá tó àṣírí nígbà tá a bá rí i pé àǹfààní ń bẹ nínú tútú àṣírí àǹfààní pé káwọn ọmọdé ni tí yọ jẹ kama dẹni tí wọn fọwọ́ bà lásìá rẹ̀ àǹfààní wípé títú àṣírí yìí yóò yóò tu ẹni tó wà nínú gbèkùn sílẹ̀ ìyà tí wọn fẹ́ fi jẹ yóò rè kété lórí rẹ̀ al-Izz ibn abdulsalam sultan al rahmatulahi alayhi wọn ni kápò àṣírí táwọn èèyàn pèsè wa lọ́dọ̀ kámẹ́sì tó àṣírí rẹ̀ sáwọn èèyàn nínú ìwà àwọn ẹni ọlọ́ọ̀ni o nínú àwọn ẹni ọlọ́ọ̀ni ọ̀rọ̀ àṣírí tí wọ́n gbé pamọ́ sí wa lọ́dọ̀ ọ̀rọ̀ tí wọ́n gbé pamọ́ sí wa lọ́dọ̀ kọ́mẹ́jẹ nìkan kọ́ gbọ́ nípa rẹ̀ ọ̀nbẹ nínú wa àwọn ẹni ọlọ́ọ̀ ọ̀nbẹ nínú wa eléyìí tó ti pẹ́ ni tí máa ń serú rẹ̀ ẹni ọlọ́ọ̀ni ṣùgbọ́n agbọ́yé nínú ọ̀rọ̀ rẹ̀ yìí pé táǹsàní bá ń bẹ́ ń bẹ́ táǹsàní bá ń bẹ́ nínú kátó àṣírí ọ̀rọ̀ yìí kò sí ní tó burú níbẹ̀ lópin ìgbà tó bá sí pé àǹfààní kí nira ọmọ wa àbí ká sì nira tí ń ṣe wa lọ́wọ́ kúrò tó bá jẹ́ pé kátó àṣírí nǹkan yẹn yóò jẹ́ kí ìnira yẹn kú ò àbí kò ní kí nira tí ti dẹkùn rẹ̀ lẹ̀ wa kó rí wa mú kò sí tó burú kátó àṣírí yẹn nínú ẹ̀rí rẹ̀ anabi Yusuf aleyhi salam lásìkò lásìkò gbàtọ́ wà ní tí ń ṣe ọmọ ọ̀dọ̀ fún òun àti ìyàwó rẹ̀ ẹwà tí ọlọ́run bá fún anabi yusuf aleyhi salam ó mú arábìnrin yìí lójú ó wá bẹ̀rẹ̀ sí ní wò yí pé kò sí nǹkan kan tó lè fi tánra ohun tí ẹwà yusuf ti dá sílẹ̀ sínú ọkùnrin bí ìbá ṣe pé kó wọn tẹra alẹ̀ fún kọ́bùn lájọṣepọ̀ eléyìí ni ló lè mú kòkòrò ojú òun kò ń bẹ́ẹ̀ ọwọ́ ń gbìyànjú lóríṣiríṣi ọ̀nà láti mú kí Yusuf, kọ́ bá ṣe bàjẹ́ ṣùgbọ́n Yusufu aleyhi sẹlẹm nígbà tó ṣe gbọ́dọ̀ ọba fàmì hàn pèsè ẹbú iṣẹ́ tí ọ̀dà níṣẹ́ yẹn o mẹ́jẹ ọgbà tiẹ̀ jẹ́ o mẹ́jẹ kó bá ọ Yusufu jìnnà sísè náà ọlọ́run ọba wọn ọ̀la Yusufu ọ̀sọ̀ níbẹ̀ ṣùgbọ́n nínú ète obìnrin láì jẹ́ pé bàjẹ́ tí ì ṣẹlẹ̀ àwọn mọ ọ̀nà tí wọ́n fi lé hun ète láti sọ kó ti ṣẹlẹ̀ àwọn mọ̀nà tó ń fi lé hun etí láti sọ pé wọ́n lọ tọrọ zina kìí ṣe pé àwọn làwọn ń wọ ọkọ bá wọn ṣe zina wọ́n ti wá dètè yìí ètè ti kù débi pé arábìnrin yìí ó ti sọ fún ọkọ rẹ̀ ikpe gbogbo ẹni tó bá ràn kàn àti báyàwó rẹ̀ ṣe zina àbí láti bá alájọṣepọ̀ ọ̀bàjẹ́ kò sí nǹkan kan tá a lè ṣe nídàájọ́ fún bí ju ká sọ sẹ́wọ̀n lọ ká sọ sẹ́wọ̀n àbí ká sì sọ dẹni yẹpẹrẹ tí àbúrúkú ọjẹ ẹ̀rù wa bá anabi yusuf aleyhi salam pé ntòmìnrin yìí ń dání márùn tí wọ́n bá fi lè músẹ ajẹ́pọ̀ ń gbé nìyẹn o yusuf wa kúkú tú àṣírí wípé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kò sí nǹkan kan tẹ́mi fẹ́ fi ṣe tó sì ṣe dè sin kò sí lọ́kàn mi pé bá a ní zina ṣùgbọ́n hiya rawadatni an nafsi òun lẹni tó tọrọ lọ́dọ̀ mi kékin bó ń ṣe zina o kìí sèmi ni mo fi zina lọ bẹ́ẹ̀ni kátó àṣírí ní ìgbà tá a bá rí i pé títú àṣírí yẹn ó lè múni là nínú ìyà títí ń jẹni lọ́wọ́lọ́wọ́ àbí ìyà tí wọ́n ti dẹkùn rẹ̀ lẹ́dẹ̀ wa kò sí tó burú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lànàbí Yusuf aleyhi sẹlẹm ó tún àṣírí mi ní ìgbà tí arábìnrin yìí torí pé Yusuf aleyhi sẹlẹm tóun tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ́ bóun ṣe zina Yusuf kóra ró kò fi àyè sílẹ̀ fún zina tó bá sì tẹ̀síwájú pẹ̀lú àìgbà bóun ṣe zina yìí ntọ́dájú ni pé ó ṣeéṣe kọ́pàpà tó àṣírí tọrọ ọ̀rọ̀ ti ń jà nílẹ̀ àwọn obìnrin ìlú ti gbọ́ nígbà tó tí Yusuf sọ pé arábìnrin yìí òun lọ tọrọ lọ́dọ̀ òun kó wọn bá ṣe zina ẹni ńlá ẹni àpọ́nlé ó ti wá ń dẹni yẹpẹrẹ báyìí. gbogbo èèyàn tí wọ́n sọ pé áá ah, ah, ìyàwó ọba kí wọ́n ní wádé dì í pé kọmọ ọ̀dọ́ wọn bò ń ṣe sìná áá ah, ti rúgbó obìnrin yìí o wọn náà wá sẹ́ sọ fún wa bá burúkú ló rúgbó lójú nítorí òun bá tọrọ ń tí ó sì gbà sì ní lálá gbọ́ngànná kò síbi tó lè gbégbá ẹ wò ó ṣẹ́jú méjì mẹ́ta kẹ́ ẹ wo ohun tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́ ẹ lè bá àmọ́ tó ń fara gbá kẹ́ ẹ lè bá àmọ́ tó ń dà. arábìnrin o ti wá pèsè ìjókòó kalẹ̀ fáwọn obìnrin wọ́n ti jókòó lọ wọ́n pè wọ́n bí ká pè yàn pé wọ́n wá jẹ oúnjẹ àsè kálukú ti wá jókòó lọ wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ètò wọn fi máa gé oúnjẹ tí wọ́n gbé sí wọn wájú tí kálukú fi gé ìtọ́ bá tẹ́ jẹ tí wọ́n máa ṣe déédéé síbi tí wọ́n máa gbé sẹ́nu ọ̀bẹ ń bẹ lọ́wọ́ wọn láwọn ọ̀bẹ tó mú bẹ́rẹ́bẹ́rẹ́ tó ṣe pé wọ́n ti pọ́n àwọn dáadáa ní pípọ́n wọn wá ní kí Yusuf ó jáde kó jáde láti ojú ilẹ̀kùn yọ wá gbàbẹ̀ sọdá sódì kejì yọ gbàbí táwọn obìnrin jókòó sọ́tún àtòsì yọ gbàbẹ̀ sọdá sódì kejì káwọn náà ti ẹ̀rí wò wọn mọ̀rú ta ló ń tọrọ pé kọ́bọ̀ ń ṣe zina kó lè bá a mọ̀ kó wọ́n jẹ̀bi nígbà tó ń tọrọ kọ́bọ̀ ń ṣe zina anabi Yusuf alayhi salam wọ́n ní bẹ nínú ẹni tó rẹwà jù nínú àwọn ẹ̀dá ọlọ́ntọ́lọ́ ń dá lọ́kùnrin ń bẹ nínú ẹni tó rẹwà jù nínú àwọn ẹ̀dá ọlọ́ntọ́lọ́ ń dá lọ́kùnrin anabi yusuf alayhi salam kọ̀mí ètè tóbìnrin yìí ti dá kalẹ̀ kò sì máa ń tọ́ fẹ́ẹ́ fi jíjáde òun kọjá sódì kejì sí àyàfìgbà tó tó yọ síbi táwọn obìnrin ìjókòó sí torí pé ètè àwọn obìnrin ó tóbi púpọ̀ ó tóbi púpọ̀ kọjá téèyàn máa yín mú sí pé kíni níwájú tèmi wọ́n ti sọ sínú kànga ó ti kú bẹ́ẹ̀ ó ti rà á kó tó di kó ọmọ pé ti obìnrin ló gbé ọ débẹ̀ o sọ́ra kó ọmọ tan ara rẹ jẹ báyìí anabi yusuf alayhi salam lọ́jáde yọ sáwọn obìnrin yìí báyìí falamma ra'aynahu akbarnahu wa qulna hasha lillah ma hadha bashar in hadha illa malakun karim wọ́n ní hẹ́ẹ́ eléyìí èsèèyàn eléyìí èsèèyàn anabi yusuf tóbi ọ bàbàrà lójú wọn wọ́n ní á ah, ti tóbi ní sọ́lọ́n máa hàdà bashar eléyìí èsèyàn in hàdà illa malakun karim màláìkà lélẹ̀ yẹ tún sí màláìkà lásán màláìkà alápàlẹ̀ níbi tá nàbí Yusuf rẹ wà dé wọ́n ti wá wòran lọ àfà sẹ́ran náà nìwọ́n náà wò títí láti bọ́ ọmọ lórí àwọn náà ti wá wòran lọ wọ́n wòran lọ títí èyí tí wọ́n mú lọ́pọ̀ àwọn fẹ́ máa rẹ́ ọmọ àkàkálukú ní rẹ́ wàkọ́ báàna ẹ̀yìn ìdíyẹ̀ hàn ní wọ́n bẹ̀rẹ̀ sí ní gíra wọn lọ́wọ́ anabi yusuf fi kọjá sódì kejì tọ́wọ́ ajẹ́ pé ìṣẹ́jú kan ìṣẹ́jú àáyá lẹ́yìn rí kálukú ti rẹ́ra rẹ̀ lọ́wọ́ dáalẹ̀ bẹ́ẹ̀ bá ń ba gbélé ńkọ́ ntí mo rí nu o ntí mo rí nu tí mo ní kọ́ balẹ̀ mi lórí o tẹ́ǹsì ń bú mi o ìṣẹ́jú díẹ̀ lẹ́yìn rí ní ìsìn gbogbo nǹkan ti dàrú fún ilẹ̀ ń gíra yín lọ́wọ́ yìí o anabi yusuf alayhi salam àṣírí yóò tú sọ́ba. So ipe ìyàwó rẹ̀ náà ló tún dètè bẹ́ẹ̀ kó wọn sálẹ bá ṣe zina ọ̀tọ̀ ní rọtún wọn lọ hun Yusuf wa ń sọ fún wa ní ìgbà tí ó rí i pé ọlọ́wọ́n bá ti gbà fóun wọ́n ń láti wá yọ Yusuf lọ́gbà ẹ̀wọ̀n Yusuf wa sọ fún wa wípé ma balu niswati allati qatta'na aydiyahun. ọrọ àwọn obìnrin tó gbéra wọn lọ́wọ́ tí wọ́n ti jẹ́ àṣírí ti pé ẹ̀dẹ́sá ti já ti máa ń tọ́wọ́ àánú ọ̀rọ̀ ni pé kò sí ní tó burú kó o àṣírí ń tọ́ pamọ́ tó bá pé ọ̀nà àbáyọ bá ń bẹ́ ń ọ torí ẹni Yusuf alayhi salam ó àṣírí obìnrin yẹn tọrọ zina lọ́dọ̀ torí kó lè bá yọra rẹ̀ nù wàhálà tó bẹ́ẹ̀ náà ló sọ̀rọ̀ àwọn obìnrin tó fàbẹ́ gé ra wọn lọ́wọ́ kó má bàa lérò pé Yusuf ló gé wọn lọ́wọ́ dálẹ̀ kó má bàa máa wọ́wọ́ tiẹ̀ náà bí tó bá wà lábẹ́ èjìká rẹ̀ ni Yusuf alayhi salam ó sọ pé kí ló ṣe wọn etí rí tí wọ́n gé ra wọn lọ́wọ́ tọ́ wọ́n ní kí ni màá mú yàn tó àṣírí níjọba gbé pamọ́ sí yàn lọ́dọ̀ lọ́dọ̀ àwa Yorùbá ìgbàgbọ́ tiwa ní pé ó sì ṣe kọjá kó ti jẹ fùrọ̀ adìẹ torí ẹ̀ làwọn ọmọ sọ pé ẹni tó jẹ fùrọ̀ adìẹ olófòfó ni ọ̀jẹ̀ ẹ rí i pé tó fi dọ̀la tá à ń bá ń jadìẹ àní jẹ lórí ìdí rẹ̀ bá a máa ń sáyàn adìẹ ẹ máa ẹ máa kí èsì fúnra adìẹ gé dànù wọn máa sì ṣe mọ́bẹ̀ o torí pé <laughs> ìgbàgbọ́ tí wọ́n ní pé ẹnikẹ́ni tó bá ti ṣèṣì jẹ fúnra adìẹ yọ yọ lófòfò ni eléyìí sì sàn títí títí ọ̀sán lórí pẹ́pẹ́yẹ ọ̀sán lórí tòlótòló ọ̀sán lórí ẹ̀tù torí kálukú oníṣẹ́ jẹ fúrọ́ rẹ̀ wọ́n mọ̀ bàjẹ́ pé yóò mọ̀ wọn parọ́ káyé yóò mọ̀ sòfófó wọn ò lè gbọ́rọ̀ pamọ́ sí lọ́dọ̀ àfikún túlẹ̀ ó tún bẹ tó eléyìí àlọ́ lásán ni o àlọ́ lásán ni tí ọba mọ̀ pé ọba nídìí adìẹ jẹjẹ o kò sọ́ọ́dọ̀ lófòófó kò sọ́ọ́dọ̀ ẹni tẹ́nu rẹ̀ ò ní dúró tó ọmọ àṣògbó tó o ẹni tó fẹ́ sògbótó tẹ́lẹ̀ ń bẹ nú ẹ̀jẹ̀ rẹ̀ ni kò sábẹ́rẹ́ tí wọ́n lè gún so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ má sọ ẹran nu o jẹ́ kó ọpọ́n tè la kò sí tó burú mẹ́ kò lè sọ ọdún olófòfò nínú ìgbàgbọ́ wa kú mọ́ eléyìí tí àwọn èèyàn ti rí ìrírí nípa tiẹ̀ òní pé tẹ́ bá gbọ́rọ̀ pamọ́ sí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ pé kọ́ mọ́ sọ sẹ́nìkan àṣírí yín ni nítorí súnmọ́ ni pé tí wọ́n bá rọ́ lóúnjẹ tí wọ́n bá rọ́ lóúnjẹ tó bá yó tọ́ba ti ń kú dẹ̀dẹ̀ kó yó gbogbo tó kópa máa ń ní ọmọ sọ jáde ayé wàláhi lẹ́nu àti ẹ ah, bó lọ́rọ̀ rẹ lágbájá ah, gbogbo tó mọ̀ ń pọ̀ ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yóò tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ ni so nítorí ẹ̀ ló ti jẹ́ pé ó ti hàn wípé lẹ́yìn náà ń bẹnu tó ba àwọn èèyàn jẹ́ tẹ́ ẹ bá ti fún wọn lóúnjẹ báyìí gbogbo àṣírí tẹ̀ sanwó fún lẹ́gbọ̀ọ́ eléyẹn kì í ṣèwà tó dáa o akramakumullah oúnjẹ náà la dé tá a fi dàgbàdé bí tá a dàgbàdé lónìí ó àwa jẹun rí lóṣù wa jẹ pépà àwọn tí wàá gbóúnjẹ kalẹ̀ a ti bẹ̀rẹ̀ sí ní kà bí àjẹ so ọ yẹ kéèyàn ó lè jẹ́ ni tó ṣe wípé yóò mọ̀rọ̀ gbé pamọ́ yóò níbi àgbọ̀rọ̀ pamọ́ sínú lọ́dọ̀ àwọn olùmọ̀wá wọ́n ní kí ni máa fà téèyàn máa fi tú àṣírí ọ̀rọ̀ tó gbé pamọ́ sí lọ́dọ̀ gánà rí Al-Imam rahmatulahi alayhi wọn ní nínú tí máa mú kéèyàn tó àṣírí ọ̀rọ̀ tó ń gbé pamọ́ sí yàn lọ́dọ̀ òun náà ní qillatu sabr sùúrù tí o tó nǹkan téèyàn bá ti ní sùúrù tó nǹkan yóò tó àṣírí náà èmi gbọ́dọ̀ pamọ́ sí ọlọ́dọ̀ mọ́ lọ́wọ́dọ̀ sọ́sẹ́ nìkankan sùúrù rẹ̀ ọ̀há tó nǹkan tọba ti jókòó pẹ̀lú àwọn èèyàn kankan mọ́ àjọ ọ̀jẹ̀ láhán sọ fún wọn àti wọn gbọ́ sọ latest táwọn náà máa ti ń lọ lóye tó sèkútó bá sì kóra rẹ̀ ń dànù àpọ́nlé mbẹ́mbẹ́ fún ọ. àìní sùúrù tó nǹkan ìmàmú yẹn tó àṣírí tí wọ́n gbé pamọ́ sí yẹn lọ́dọ̀ wọ́dí kò sọ́dọ̀ ìhà tí ìgbáyà máa ha ẹnikẹ́ni tí gbáyà rẹ̀ bá ha kì í níbi tá a gbọ́rọ̀ pamọ́ sí kì í níbi tá a gbọ́rọ̀ pamọ́ sí irú wọn mọ́sẹ̀sì sọ̀rọ̀ rẹ̀ fún wa o. wọ́n wá ní Kama máa tú àṣírí ọ̀rọ̀ tí wọ́n bá gbé pamọ́ sí wa lọ́dọ̀ la yusafu bihi illa dha'fatu rijal àwọn èèyàn tó lẹ nínú àwọn ọkùnrin là máa bá rù wá lọ́wọ́ ọkùnrin tó lẹ ni wọ́n máa gbọ́rọ̀ àṣírí fún tí wọ́n máa wá gbọ́ ká irú rẹ̀ ọ̀yọ́ kọjọ́ lùmà tẹ́wọ̀n kó lùmà nìsín gbogbo èèyàn náà máa gbá àṣírí rẹ̀ wá bọ̀ wọ́n máa sọ̀rọ̀ àṣírí wọn fún ọ bàbá nǹkan báyìí ló ṣẹlẹ̀ láàrin èmi àtìyàwó mi nǹkan báyìí ló ṣẹlẹ̀ láàrin èmi àti bàbá mi kẹbẹ́ ẹ̀ ló ṣẹlẹ̀ láàrin èmi àti ọmọ mi ẹ dákun ẹ̀ là mí lọ́yẹ̀ fi mí mànà ọ̀rọ̀ tí wọ́n wá sọ sólùmọ́ ìnáwó wọn fi ń tàwé ìròyìn lọ́jà wọ́n ní ọ mẹ́ni tó ṣẹlẹ̀ sí gani baba amudani ni bàbá baba fauzani baba a la ilaha illallah sẹ́yìn mọ̀ pé irú eléyìí kì í gidi tí ti wá lọ àwọn èèyàn mọ̀ wá wọ̀ ní hòhò pé ń wọ́n máa kí wọn tàpọ́nlé tàpọ́nlé àwọn ọmọ wa dán ọlọ́run tàbùkù tàbùkù torí pé rédíò ọ̀yọ́ ti gbé ròyìn rẹ jáde láì sanwó ẹ̀ ìwà burúkú ni o èsì wà tó dáa jẹ̀má. wọ́n bá gbọ́rọ̀ pamọ́ sí yàn lọ́dọ̀ tí ọba tí lóun fẹ́ sọ̀rọ̀ kan fún ọ tó sì máa kó o lè gbé pamọ́ ẹ̀rọ pẹ̀lú sọ fún mi ẹ̀sọ́ fẹ́ lomi kálukú sinmi ẹ̀rọ pẹ̀lú sọ fún mi ẹ̀sọ́ fẹ́ lomi kálukú lè bá sinmi bẹ́ẹ̀ ni olùgbàgbọ́ òdodo yẹ kó sinmi bẹ́ẹ̀ ni ẹni tó lẹ nínú àwọn ọkùnrin ilé àgbà lọ́dọ̀ rẹ̀ pé wọ́n gbọ́dọ̀ pamọ́ sí lọ́dọ̀ ó ti sọ ẹ̀rí pé tí wọ́n bá ti ń sọ ìpè lágbájá lọ sọ fún yín pé bẹ́ẹ̀ ni bọ́lá tún ti gbọ́ la ilaha illallah bákan náà a kì í bá ìwà kátó àṣírí àṣírí tí wọ́n gbé sí ni lọ́dọ̀ lọ́dọ̀ ẹnìkan àfàwọn ọmọ kéékèèké ọ̀rọ̀ ṣe gbé pamọ́ fún ọmọ kékeré o nǹkan àṣírí ò ṣeé ṣe lójú ọmọdé o ẹ̀rí nínú òfin ẹ̀sìn Islam tọba níyàwó rẹ ọwọ́ afẹ́ báyàwó rẹ lájọṣepọ̀ ẹ wá láwọn ọmọ kéékèèké ńlẹ̀ ọmọ wọn jẹ pé kò tí ì ṣèjújọ́ kan lọ láyé lábẹ́ òfin ọlọ́run tí ọmọ sí yàrá mi yàrá mi bàbá yín ṣeré yàrá mi lọmọ wà yàrá mi ọwà ní akínní ọmọ tí ti dára mà múra sí múrasì ńjọ tí ó sẹlẹ̀ ó pò ṣeun ó pò ṣeun nígbà tó máa rí ọmọ méjì máa ti ń lé àwọn ká tí wọ́n níbi tá a bọ̀ ọ̀dá pé tẹ́ ẹ kọ́ńkọ́ náà lọ́mọ gbà ọgbà wíwá ẹ̀rí láì jẹ́ pé wọ́n jà torí di eléyìí lábẹ́ òfin ọlọ́run gbogbo tí ó ṣe wípé fẹ́ kí aráàtọ̀ mọ̀ nípa rẹ̀ ẹ má lójú ọmọdé o. eléyìí bí kẹ́ ẹ máa ṣẹbọ sọ́lọ̀ ńkọ́ o kẹsíkẹ́ lọ́ máa rí nǹkan kalẹ̀ nínú ilé yín kẹ́ ẹ máa rí mẹ́lẹ̀ kẹ́ ẹ kọ́ máa máa rí eléyìí tẹ́lẹ̀ náà àṣírí yóò tù bí ọba tú láyé yóò tù lọ́rùn. àwọn tó da ńlẹ̀ ń ṣe eléyìí tí ọ̀tá kò fi ọlọ́run àmọ́ tí ọ̀yẹ́ kájọ́ máa gán ní ẹ̀ ẹ má ṣe lójú ọmọdé lábẹ́ òfin ọlọ́run kò sí tó burú wípé kóbìnrin lọ́ọ̀dẹ ọkọ rẹ̀ kọ́ wọ aṣọ eléyìí tí ó jẹ́ kí orí ọkọ rẹ̀ kó máa yá sí eléyìí tí ó mú kí ọkọ rẹ̀ kó máa wò pé áá wọ̀lọ̀ dáa jù nínú àwọn obìnrin kò sí tó burú mbẹ ṣùgbọ́n nígbà tó bá aṣọ báwọn tání àti tání àti tání tó ń rí ọ pẹ̀lú ọkọ rẹ̀ torí lọ sọ́ra tó o bá lọ sọ́ra ó di ìyá jalajala ó di ìyá jatijati lójú gbogbo ọmọdé àwọn ọmọ ọmọ apàti ọ̀rọ̀ rẹ nígbà tí wọ́n bá jáde síta pé kọ́dà ẹ wá wo mọ́mì mọ́mì gan máa wọ ṣọ́ọ̀tì níkà náà mọ́mì gan gbà mí pátá nìkan máa wọ nulẹ̀ wọ́n mọ̀ wá jọ́ọ̀kì ẹ̀ẹ́ àwọn ẹ ẹ mọ̀ pé ẹ̀yin náà sì mà ẹ mọ̀ mọ́mì èwo ń bẹ̀ náà rí

tọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó sì jẹ́ pé talókù tí wọ́n ń sùn tí wọ́n tí wọ́n ń rínú tí wọn ò sì gbà tí wọn ò sì gbà tí yín má wọn náà wàá fẹ́ máa wọ̀ ọ wàá wọ̀ kan ọkọ rẹ̀ kan ọ̀ ń wọ̀ tí gbogbo yẹn náà tún fi rí ọ ó di ìyá ọmọ àta ọ ìyá àta tó máa ṣẹlẹ̀ nìyẹn torí àwọn bíi olùmọ̀wá Sheikh al rahmatulahi alayhi wọn ní tí ò bá burú ṣé kò burú kó mi nínú ọmọ wọ ṣòkòtò gúngùn fọkọ rẹ̀ tí o burúkọ wọ ṣòkòtò tó kúrú fọkọ rẹ̀ tí o burúkọ yọ báyìí kọ yọ báyìí kọ yọ báyìí sọkọ rẹ̀ wọn ní tẹ bá lè fi dá mi lójú pé ẹlòmíì tọ́yàtọ̀ sọkọ rẹ̀ ò ní rí ńgbà tó bá wọ̀ nítorí pọkọ rẹ̀ kò sí òwò láàrin rẹ̀ àti ìyàwó rẹ̀ gan ká tó wá pé ṣùgbọ́n ẹ fi dá mi lójú pé tó wọrú aṣọ bẹ́ẹ̀ ẹlòmíì ò ní rí tó ti jẹ́ pé ò ní rí kò sí tó burú mbẹ́ẹ̀ wọn alẹ́ lómi torí ọmọ nìkan ni à ọmọ rẹ̀ ṣe nìkan àṣírí wọn tù láàrin ti torí délé obìnrin o tẹ́ ń wọ níkà tẹ́ ń wọ kánú lé sì ń pè yín yasúnà lóde ń wọnú lé ń pè yín yasúnà lóde láàrin ìtanú lé ẹnikẹ́ni lé wa ni inú lé yín ni àwọn ọmọ yín rí yín àwọn ọmọ yín kọ rẹ́kọ̀dù kalẹ̀. inú ilé yín ni àwọn alábàágbé yín rí yín gbogbo rẹ́kọ̀dù wọn kọ́ kalẹ̀ káwọ́nsẹ̀ tí sọ àwọn yọ táǹtà wọ́n yọ síta lọ́ọ̀kan títì pé ẹ wo kí bẹ́ẹ̀nbẹ́ ìtawà ni ebe yìí náà níwọ̀ ẹ̀ ni bàbá rà ẹ̀rí pé táwọn ti sọ̀rọ̀ pé ìyá alágbájá tí ò lójú tì ìyá alágbájá ọmọ ẹ̀ta yọ táǹtà ni yọ tiẹ̀ bọ́ọ̀nù tiẹ̀ bọ́ọ̀nù ọjọ́ tètè lọ kọ́ ti jùmọ̀rọ̀ rẹ àìnítújú wọn tiẹ̀ ti kàn án lábùkù tó bá wọn. torí ẹ bẹ́ẹ̀ náà ni nínú àwọn ẹni tí wọ́n gbọ́rọ̀ pamọ́ sí lọ́dọ̀ àti káṣíìrí ó tú jẹ́nẹ́rálì lómi ìwọ lẹ́ni afọ́rọ̀ ọlọ́ àfìyàwó ẹ ọ̀dà kí wọ́n máa sọ̀rọ̀ fún ìyàwó rẹ o torí tí ọba máa bá sọ̀rọ̀ ó súnmọ́ àti lọ ó súnmọ́ àti lọ àmọ́ màmá tó máa bá sọ̀rọ̀ èsì pé gbogbo àṣírí rẹ lọ́mọ aṣọ fóbìnrin obìnrin tó sọ fún tó láwọn tó ṣiṣẹ́ fún wọ́n ti lọ bí márùn mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n ọlọ́run bò tí ì pé kí wọ́n sanwó fún ọ ó sì ń gbìyànjú kí wọ́n sanwó fún ọ wọn ọ̀rọ̀ tó ṣèṣì sọ fún ìyàwó rẹ̀ yìí àríjà ló ti gbọ́ ọ àríjà ló ti gbọ́ ọ tí ìyẹn léwé dúbá kiri wọlé ìyẹn lẹ́fọ̀ọ́ tọ́wá nìtọ̀ kọ̀gbá mẹ́ta wàzó máa ebi yìí tẹ́ ń ta fún wa nu mẹ́ta múrí mẹ́ta ni wọn ni ẹ dín wa owó pọ̀ lọ́wọ́ wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo sẹ́ta sí sáwọn èèyàn wọn ọ̀sán wò lára ìlà ẹ̀yìn mélòó lẹ ṣiṣẹ́ torí wọn ló gbá sírí rẹ fómi ọmọbìnrin òun níbi tí wọn máa gbọ́rọ̀ pamẹ́ sí ọmọ tó ọmọ báyàwó rẹ sọ bí kò ọmọ bá sọ̀rọ̀ pé ah alihamudulilayi. òjò tó ti ẹ̀rọ lánàá masha allah la quwwata illa gbogbo dúrọ́ọ̀mù ló kún orí kọ́ ra sọ̀fọ̀ kọ́ fọṣọ kọ́ mọ́ dáadáa kó o sin mọ́ ma pé èsì mọ́ dáadáa tẹ́lẹ̀ omi ń bẹ ń lé nìsín masha allah ọbẹ̀ tó ṣe lánàá masha allah la àwọn obìnrin wọn ò níbi tá a gbọ́rọ̀ pamọ́ sí wọn máa tètè tú àṣírí àṣírí tí wọn bá gbé sun wọn lọ́dọ̀ alimami mawardi rahmatulahi alayhi nínú tíra wọn adébó dúnìá wò dín wọn ní tẹ̀rẹ́rẹ́ nìkan tó ṣe pé ẹnu rẹ̀ kì í dúró tó máa ti gbá sírí fún yọ sọ jáde náà ni wọn ní oríṣiríṣi ọ̀nà mẹ́ta tó burú ìlàlẹ̀ pín ọ̀rọ̀ rẹ̀ sí ní tó fà tí màá fi tú àṣírí wọn tó máa ti gbà sírìsì lọ́dọ̀ tí ó tù wọ́n nìkan mẹ́ta burúkú ni máa ń fà alákọ̀ọ́kọ́ òun náà ni yíhá ọkàn sùúrù tí ò tó nǹkan débìí pé àyà rẹ̀ yóò fún ni gádígádí tó máa ti gbọ́rọ̀ àṣírí kan fún yóò mọ̀ wá ibi tí ó sọ̀kalẹ̀ sí ni wọ́n ní irú rẹ̀ náà lọ̀rọ̀ tó lù máa sọ pé idhal mar'u afsha sirrahu bilisanihi. ولا ما عليه غيره فهو أحمق إذا ضاق صدر المرء عن سر نفسه فصدر الذي يستودع السر أضيق wọ́n tẹ́ ẹ bá rẹ́ nìkan láyé tó ṣe ipò náà ní sẹ́nu ara rẹ̀ tó àṣírí rẹ̀ sẹ́lòmíì ìwọ fúnra ara rẹ̀ lọ sọ àṣírí rẹ̀ sẹ́lòmíì ẹlòmíì tó wá sọ fún òun náà tó wá tú àṣírí tiẹ̀ sẹ́lòmíì mọ̀ bọ́ ẹni tó tú àṣírí rẹ fún o torí wọ́n gan ló mú gọ̀ ìwọ́ ló ponú láti pìlẹ̀ kọ̀ yẹ kó tú àṣírí rẹ fún ọ̀rọ̀ àṣírí rẹ má sọ sẹ́lòmíì torí tó o bá sọ sẹ́lòmíì tó o mọ̀ pé ara tiẹ̀ ò lè gbé pamọ́ ẹnu tiẹ̀ ò lè kó níjànú níbi àti sọ ìlọ́fà ló fi sọ jáde a jẹ́ wípé. ẹni tó lọ sọ fún náà ọkàn tiẹ̀ náà ó lè má níbi tí wọ́n pamọ́ sí ẹnu tiẹ̀ náà ó lè má lè kó níjànú tó nà bá ti tó rẹ̀ sẹ́lómi má bẹ́ẹ̀ nìkan wí o bí ba ara rẹ̀ pé wọ́n lọ gọ̀ wọ́n ní ọkàn tí ti síbi lọ ni nítorí mú wọ́n sọ fún un ó náà sọ fẹ́ àìsọ fún yàn ibẹ̀ là láàfin àwà torí kí ni ń sọ tí ò sẹlómi kí ni tó ń bá fara fínra tẹlómi náà bá fara fínra ẹni tó bá sọ tiẹ̀ kí ni nǹkan bá ẹni tó bá gbẹnu lọ́nkàn kan ò sí wàláì bílẹ̀ ayé ti ṣe rí nu àwọn tó bá ti bẹ̀rẹ̀ sí ní tẹ́pẹ́pẹ́ rẹ̀ ẹ̀yẹn tí wọ́n gbọ́ ètò tó ṣẹlẹ̀ lónìí ètò tó ṣẹlẹ̀ lọ́la tó bá di lọ́tùnla tó ọ̀rọ̀ aṣọ kan èwo la tó rí gbọ́ lónìí o ṣé nǹkan kan ò ṣẹlẹ̀ lónìí tiẹ̀ bẹ́ẹ̀ ni ó dàbí ẹni tó ṣe pé ó ti kọ́ra rẹ̀ lórí pé káwọn èèyàn sáwọn á bá parí ìjà pẹ̀lú ìyàwó rẹ̀ ńjojúmọ́ kó wọn á bá parí ìjà ńjojúmọ́ wọ́n pè wọn lónìí wọ́n wá wọ́n parí ẹ̀ wọ́n tún pè wọn lọ́la wọ́n wá wọ́n parí ẹ̀ wọ́n pè wọn lọ́tùnla wọ́n wá wọ́n parí ẹ̀ tó bá dijọ́ mẹ́rin jọ́ márùn àwọn ẹni tí ń parí rẹ̀ gan wọ́n dá wá pé ṣé ààrí kan tá a parí lónìí a kò síjà lónìí a bọ́ọ̀lù ti jẹ́ tí ò síjà lónìí. sọ eléyìí sí wípé ẹ jẹ́ ká jẹ́ ni tí ó lè gbé àṣírí wa pamọ́ má bẹ́ẹ̀ ni kankan sọ̀rọ̀ nípa pé nǹkan ti ń ṣe ọ́ ní ti ń ṣẹlẹ̀ sí ọ́ torí pé ti ń ṣe kálukú wọn náà ọ̀pọ̀ ṣùgbọ́n oníkálukú ń gbé tiẹ̀ pamọ́ ni oníkálukú ń gbé tiẹ̀ pamọ́ ni ẹni tó bá sì sọ tiẹ̀ jáde ní ṣe torí ẹ̀ nǹkan ẹlẹ́ẹ̀kejì tí máa mú wọn tó àṣírí ní tí wọ́n bá gbé pamọ́ sí wọn lọ́dọ̀ òun náà ni àìmọ̀kan ìfọ́nusọ́ra sí báwọn onílàkà ìṣe máa sọ́ra ẹni tí ọba máa bó onílàkà ìṣe máa sọ́ra òní ọmọ tó àṣírí àwọn onílàkà ìṣe máa sọ́ra gidigidi tí èèyàn bá sì jẹ́ ẹni tó gbàgbéra nípa bílàkà àwọn ọ̀jọ̀gbọ́n bó ti ṣe máa ń jí ìlèyàn ọmọ tó àṣírí ní tí wọ́n bá sọ fún ní ọmọ tó àṣírí ní tí wọ́n bá ṣe wọ́n nítorí wípé apá nínú àwọn olùmọ̀ ẹnsẹr bẹsẹrẹk jẹ́ ẹni tó ṣe pàṣírí rẹ̀ ìwọ nìkan ló mọ̀ nípa rẹ̀ wàlẹ́ tó di ahu haziman fayazal mọ sọ sẹ́ni tí làákà rẹ̀ pé kọ́mọ́ bá tara àṣírí rẹ̀ ṣìnà má sọ àṣírí rẹ̀ sẹ́ni tó rí rẹ̀ pé kọ́mọ́ bá tara àṣírí tiẹ̀ ṣìnà wàlẹ́ jahilan fayakhun má sì sọ àṣírí rẹ̀ sálẹ̀ ìmọ̀kan kọ́mọ́ wàá jàǹbá rẹ̀ kọ́mọ́ jẹ́ pé ó sọ fún gbogbo ara yìí. táwa ló kù inú kọjá ẹni tó gbọ́n àbẹ́ni tí ó gbọ́n inú kọjá ẹni tó lọ sọ fún òun lè tara àṣírí tiẹ̀ kó ṣìnà tó bá sì jẹ́ pé ẹni tí ó aláìmọ̀kan lọ bá sọ fún ó lè tara àṣírí rẹ kọjá ń bá gbogbo ara yín ọmọ ń pa nǹkan kẹta tí mú kéèyàn ojú àṣírí tí wọ́n bá èèyàn mọ́rú ewu tí ń bẹ ń bẹ èèyàn ò sì mọ́rú aburú tó lè tẹ ẹ̀yìn rẹ̀ jáde iná ni máa mú kéèyàn ó tú àṣírí nítorí wọn gbé pamọ́ sí lọ́dọ̀ torí ẹ̀ lápá kan nínú àwọn onímọ̀ sọ pé sirruka ara ẹ̀jẹ̀ ara rẹ̀ làṣírí rẹ̀ o ara ẹ̀jẹ̀ ara rẹ̀ làṣírí rẹ̀ pé ńgbà a bá ti búra tá a rẹ́ra wa lọ́bẹ̀ ẹ̀jẹ̀ kìí jáde lára ara ẹ̀jẹ̀ ara rẹ làṣírí rẹ ní ti ń sọ lọ́dọ̀ ìyàwó ẹ ní ti ń sọ lára ọmọ rẹ ní ti ń sọ lára mọ̀lẹ́bí rẹ ní ti ń sọ nínú sẹ́ǹsì rẹ ní ti ń sọ nínú ìgbésí ayé rẹ sọ àṣírí rẹ ń sọ fáwọn èèyàn torí ẹ̀jẹ̀ ara rẹ ni wọ́n ní. فإذا تكلمت به فقد أرقته tọ́ọ̀bá ti lè sọ àṣírí jáde ó ti sọ ara rẹ tẹ̀jẹ̀ rẹ sílẹ̀ bẹ́ẹ̀ ni ó dàbí ìgbà tí èèyàn máa bẹ fẹ́lẹ́ tọ́ rẹ́ra rẹ nù torí ẹ̀ kíkálukú ó àṣírí rẹ̀ ó pàtàkì púpọ̀ أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت واشهد ان محمدا عبده ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله اجيكاجو سنه النبي محمد sallallahu alayhi wa sallam káwọ àwọn ẹ̀kọ́ tó wá nínú rẹ̀ díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tó wá nínú ẹ̀ eléyìí tó ṣe pé ń kóni níjànú níbi àti máa tú àṣírí nǹkan àṣírí tí wọ́n bá gbé sí wa lọ́dọ̀ èyí tí ń kóni níjànú níbi àti ẹ̀ tí máa fẹnu ara ẹni tú àṣírí ara ẹni gan ó wá nínú ìgbàwọ́ ọ̀rọ̀ eléyìí tí imaamu Bukhari gbé jáde láti ọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu ó ní ní ọjọ́ kan èmi pẹ̀lú àwọn ọmọ wẹ́wẹ́ à ń ṣeré ní ọjọ́ kan anabi sallallahu alaihi wasallam wa ń sẹ́ mo wá pẹ́ láti lọ jíṣẹ́ tó kàkà bẹ́ẹ̀ ìṣe ni mò ń ṣeré pẹ̀lú àwọn ọmọ wẹ́wẹ́ anabi sallallahu alaihi wasallam wọn abami láàrin àwọn ọmọdé kéékèèké tá à ń jọ ń ṣeré yìí ó wá rọra sọ̀rọ̀ kan sí mi létí ọ̀rọ̀ yìí jọrọ àṣírí mo wá sáré lọ jẹ́ iṣẹ́ tó fi ọ̀rọ̀ jẹ́jẹ́ bá mi sọ yẹn ìgbà tí wọn wá padà délé ìyá mi wá béèrè ó níbo ni mo lọ ó ní mo lọ jíṣẹ́ anabi muhammad sallallahu alaihi wasallam eléyìí tó sọ kí lànà bí ràn ọ́nà rí kí lọ́ọ́ rà àṣírí tó bọ́ ọ sọ náà á Anas ibn Malik radiyallahu anhu ó ní àṣírí ànábì mà ní èmi ò sì jẹ́ni tó fẹ́ni tú àṣírí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ dákun ẹ ọmọdé kékeré ni Anas wà ń gbà yẹn àṣírí ànábì ni èmi ò jẹ́ni tí fẹ́ni tẹnu tú àṣírí sallallahu alayhi wa sallam ọmọ tó ṣe pé yọọ máa tójú bọ ntí ọkàn ni kó lè bá rẹnu sọ ntí òkú bá bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alayhi wa sallam wọ́n tún fi hàn wá nínú hadith eléyìí tó ṣe pé imaamu ahmed gbé jáde ṣùgbọ́n tó ṣe pọ́nà tó ń gbà gbé jáde kò fẹsẹ̀ rin lẹ̀ àtúwọ́n ara wọn àdìsí mi táwọn sàbẹ̀ mi náà tún gbé jáde eléyìí tó ṣe pé tùmọ̀ wọn ọjọ́ra wọn táwọn olùmọ̀sí sọ pé àwọn àdìsí mi yẹn àwọn wọn fẹsẹ̀ rin lẹ̀ nínú àwọn àdéhùn yìí òun náà ni hadith eléyìí tó ti gbá nàbí sallallahu alayhi wa sallam ó ní man ghassala mayyitan fa adda fihi al-amana wa lam yashshi alayhi ma yakunu minhu 'inda dhalik kharaja min dhunubihi ka yawmi waladathu ummuh wọn lẹ́nìkẹ́ni tó bá ti lè wẹ òkú tó sì sọ àmánà òkú yìí lásìkò tí ń wẹ̀ tí ò kankan nínú àṣírí rẹ̀ ń torí pé nǹkan púpọ̀ ó lè ṣẹlẹ̀ lásìkò tó ń wọ òkú lọ́wọ́ tí o tún kankan nínú àṣírí òkú yìí tó hàn sí nígbà tí ń wẹ òkú yìí lọ́wọ́ kò jọ yọ tó ti pé òní bọ́ òkú sí hòhò nígbà tó ń bá ń wẹ nínú ẹ̀sìn tó ń bá ń wẹ nínú ẹ̀sìn Islam o wọn yìí bọ́ òkú sí hòhò ẹ̀yin lẹ́ ń dásà tẹ̀ ń tẹ̀ra ń jẹ bẹ́ni tí ó rí hòhò yìí tẹ́ bá kú ẹ̀yin fara pamọ́ sí i nínú òfin Ọlọ́run wọn yìí túyàn hòhò torí pé wọ́n wẹ̀yàn bẹ́ẹ̀ bá bọ́ sọlọ́run rẹ̀ àárín ìdodo sórúnkún rẹ̀ ẹ tún sábà ń tẹ́sùn bẹ́ẹ̀ tẹ́ gbó bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ wo abẹ́ aṣọ lẹ́mọ̀ wẹ́ gbà anabi sallallahu alayhi wa sallam ó lẹni tó bá wẹ òkú tó sì bo òkú yìí láṣìírí tí ò tún kankan nínú àṣírí rẹ̀ tó rí nígbà tí ń wẹ̀ ọlọ́run ọba yóò fọ́ ma kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò dàbí ijọ́ tìyà rẹ̀ bí láyé anabi wa ni liyalihi aqrabukum min ẹni tó bá jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ jù nínú yín ni kó máa wẹ̀ o ẹgbọ́ tẹ bá fẹ́ wẹ̀ kunu ẹni tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ jù nínú yín ni kó wẹ̀ ẹni tó ká gbàngbàngbàn jù nínú yín ni kó wẹ̀ nǹkan náà ya'lamu tó bá nímọ̀ nípa bí wọ́n ṣe wẹ̀ kú eléyìí túmọ̀ sí pé ìmọ̀ ìmọ̀ ni wọ́n fi ń ṣẹ̀sìn Islam yìí kí sagbari lásán agbárí gbàdúkú pé wọ́n lọ dàgbà jù olódo lásán lásán kàn dàgbà fúnrọ́ ẹni tó bá mọ̀ nípa rẹ̀ tó jẹ́ pé òun ló súnmọ́ kú jù òun ni kó wẹ̀ torí pé tí wọ́n bá jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ jù tó ọba ara sírí kan ò ní bàjẹ́ ò ní sọ arantí islam wò nù bákan náà fa in kana la ya'lamu tó wọ́n bá wà mà nípa bá a ṣe wẹ̀ kú faman tarawna anna indahu hazzan min wara ajẹ́pẹ́ ẹni tó bá ní ìpín nínú páyọ̀ ọlọ́run oníkọ̀wẹ̀ nínú ẹni tí ì ṣe mọ̀lẹ́bí rẹ̀ ẹ rí i pé eléyìí fi hàn yí pé ẹni tí ó lè sọ àṣírí òkú ẹ̀rí bá ti sọ àti sọ ẹni tí ó lè sọ àṣírí òkú ni wọ́n máa wò kú. ọ̀wọ́ pé òkú ṣe yín wá ń kókó lẹ́yìn ikú rẹ̀ tí ọ̀daràn èèyàn bá jẹ́ pò ń lọ́wọ́ ẹ̀ ní tí ọmọ sọ láéláé nù eyín rẹ̀ tó tiẹ̀ sí wá ń kókó wá ń kókó ń jọ̀hún ọ̀pà ń lẹ́rù bó lẹ́yìn tí ó ṣe ṣe ń jọ́ tí wọ́n bá kú àbí bó lẹ́yìn òkú tún sí ṣe ó lè máa gbé eyín rẹ̀ wá ń kókó wá ń kókó bí baba alágbájá tá àwẹ̀ ń jò ní ẹ́ so ẹni tí ó bá ti ní bóyá láṣìírí ẹ má jí ọjẹ pò ní òní àǹfààní àti wòkú tọ bákan náà ní ìgbà tí Umar radiyallahu anhu ọkọ ọmọ rẹ̀ Hafsa ọsàláìsì ọkọ ọmọ rẹ̀ yìí ó ń jẹ́ Khunais ọmọ Hudasa as-Sahmi radiyallahu anhu ọ̀kan nínú àwọn sàábì lọ́kọ náà ó kú sílùú Madina nígbà tọkùnrin yìí sàláìsì. Umar radiyallahu anu baba rere nìyẹn o tọkọ ọmọ yín bá ṣe láìsí kò túmọ̀ sí kókó ayálé mo o Umar ọba bẹ̀rẹ̀ sí ní fi wẹ́lọ̀ ó sọ fún Uthman radiyallahu anhu ó ní ọkọ ọmọ mi Hafsa ṣe láìsí ìmọ̀ bọ́yá ó ọkọ fẹ́ máa fi fún ọ Usman ní ronú sí wọn náà lẹ́ẹ̀kan náà ó ní màá máa ronú sí i ìgbà tí ọ̀gbọ́n kí Usman ọ̀sán kankan ó tójọ́ kejì Usman bá ní nílọ́rọ́ rẹ̀ kìí sọ̀rọ̀ ìyàwó lọ́rọ̀ mi kan ìyàwó tiẹ̀ náà sì ṣẹ̀ṣẹ̀ ṣaláìsí ni ìyàwó rẹ̀ àkọ́kọ́ ṣẹ̀ṣẹ̀ ṣaláìsí ni ọmọ anabi sallallahu alayhi wa sallam tí Usman fẹ́ anabi sallallahu alayhi wa sallam sì ti gbèrò pé wọ́n fẹ́ ọmọ Umar yẹn kẹ́ ẹ Islam ṣe dáa tó àwọn aṣọ fún Abubakar pé tọ ọmọ mi Hafsa ọkọ rẹ̀ kú ìmọ bọba fẹ Abubakar ọ sọ pé ìnfẹ́ ìnífẹ́ ẹjẹ ńlọ ọdún kò ẹ wí nǹkan wò ni sẹ́wọ̀n pé jáyé sin ni ẹ̀yàn fẹ́ yú ẹ̀sẹ̀ à ń bá a ó sì fi wá pé ni tọ báyìí nígbà tó tó ìjọ kejì anabi anabi ni sallallahu alayhi wa sallam ẹni tó dáa ju Hafsa lọ ẹni Uthman ọfẹ ìyàwó rẹ̀ àkọ́kọ́ ti kú ẹni tó wá dáa ju Hafsa lọ lòun ọfẹ anabi fọmọ rẹ̀ míì ó tún fi fún Uthman ọmọ àkọ́kọ́ kú anabi tún mú ọmọ kejì ó tún fi fún yàtọ̀ sásà yorùbá olùwà lọ́mọ pa bí bàbá bá ní jẹ́ àtúnṣe mi sùn ọ̀dà túnrùn náà lọ pa anabi fi kejì sun kódà ńgbà tí kejì ń tún kú anabi ní wàláì tí mo bá tún lọ́mọbìnrin kẹta ń tún fi fún ọ subhanallah sọwárí hafsa ẹni tó lóore ju usman lọ ní ọ̀fẹ́ òun èmi fẹ́fẹ́ anabi ní màá fẹ́ subhanallah báyìí la anabi sallallahu alayhi wa sallam lọ fẹ́ hafsa ibi táwọn ń lọ lónìí ni pé lẹ́yìn gbàtà anabi wàá gbọ́n ọ̀fẹ́ hafsa abubakar wàá yọ sí umar ó ní orí ń jọ sí kọ́mọ̀sí pé bí ọ sí mi nígbà tó ní kí n fi ọmọ rẹ tí ń fèsì ó ní ah kọ́dà bí ìgbà tó ọmọ inú bí mi gan wọn kàn gbé mi ní. so ó ní ìdí ni pé mo ti gbọ́ tí Ànábì sallallahu alaihi wa sallam tó ti sọ nípa pé wọ́n fẹ́ Hafsa kò wá wù mí kí n tó àṣírí Ànábì sallallahu alaihi wa sallam la ilaha illallah nǹkan dáadáa ni o àmọ́ kò wù mí kọ́ jẹ́ pẹ́ẹ́nu mi lẹ́ẹ̀tì gbọ́ kèé sèmi rẹ́díò ọ̀yọ́ tí wọ́n gbọ́ lẹ́nu ẹ̀ ìgbà tánàbí sallallahu alaihi wasallam ti wá fẹ́ alhamdulillah tẹ́lẹ̀ náà mo ti lérò pé tánàbí ò bá fẹ́ mọ́ o èmi ni màá fẹ́ síbẹ̀ làwa ṣe kí wọ́n tó sọ àti sọ kí wọ́n tó wí àgbẹ̀ yọ fẹ́ ọ̀gá wọ́n fẹ́ tọ́rọ́gà wa ojú rẹ̀ ti wà lárẹ̀ ojú rẹ̀ lásán ó tún wí àwọn otu àṣírí wọn torí ẹnu ti wá la hawla wala quwwata illa billah àwọn èèyàn kó ẹnu wọn jánu láyè ìsìn ọ̀rọ̀ ṣe gbé pamọ́ sọ́dọ̀ ẹni ayé ìsìn báyìí làwọn aṣíwájú wa rí o bẹ́ẹ̀ náà ni ọwọ́ nínú hadithi Aisha radiyallahu anha ó ní ìrẹ́ nìkan tó fi ìwà àpọ́nlé tó fi ju anabi sallallahu alayhi wa sallam tó tu ọmọ rẹ̀ Fatima àwọn ajókòó kan ajoko yípo anabi sallallahu alayhi wa sallam àwa ìyàwó rẹ̀ yàtọ̀ sí wọ tó bá ti níyàwó méjì mẹ́ta kálukú kónkójábélé ní kò sínú pé wọ́n tún jọ jókòó papọ̀ ẹjọ́ máa jíròrò ẹjọ́ máa sọ̀rọ̀ gbígbà tó ṣe pé àwọn ọ̀tá ló kó ara wọn ẹjọ́ wọn dájókòó mọnà wọn dájókòó láàrin wọn ẹ máa jọ jíròrò nípa fámìlì yín ó ní gbogbo ajókòó láyìíká anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ lọmọ rẹ̀ ń bọ̀ Fatima bẹ́ẹ̀ ni kì í jẹ́ tọmọ tí baba kọ́ mọ́ làálàá ọmọ ju ìyàwó lọ kójó yọ kójó yọ ẹlòmíì ti sọ ìyàwó di babara yọ wá sọ àwọn ọmọ rẹ̀ di méjì kọ́bọ̀ torí ìyàwó torí pé àwọn ọmọ àwọn èso tọ́lọ̀ ní kọjáde lára tiẹ̀ nù ó ní bí Fatima ṣe ń bọ̀ àwọn ti fura pé anabi sallallahu alayhi wa sallam akasi tó ní fún ó ti hàn anabi ni marhaban bimnati kọ́ máa rọra ẹ mọ̀ pé àwọn obìnrin ó kìí sọ àwọn bí o tó bá yẹ pé àwọn bí ma tún tún ni ọmọ máa wulẹ̀ bàbá rẹ ni ọmọ wulẹ̀ àmọ́ tí ẹ àwọn Aisha ó ti rí i pé tọ́ kò burú tí Fatima wá dé anabi ni kọ́ adókòsẹ́gbẹ́ òun kọ́ adókòsẹ́gbẹ́ òun bẹ́ẹ̀ ni yàtọ̀ sí ọmọ rẹ sá tọmọ náà bá ní tó ń bùkátà ẹ fún bàbá wọn fún bàbá wọn kò ṣe mú wá fúnra rẹ̀ náà wọn ráyè torí pé wọn náà ló tún wá sọ jókòlá jókòlá o báyìí anabi ni kò jókòlá gbé òun ó wá jókòlá gbé anabi sọlá aṣọ anabi wa rọra sọ̀rọ̀ àṣírí kan sí létí fatima bá bú sẹ́kún ó sunkún sunkún sunkún sunkún anabi rẹ̀ tọ ńgbà tẹ̀yìn òsì máa ti ń palẹ̀kùn sẹmi pẹyìn yòókù ẹ máa wò ni tọ ńgbà tuntun ya anabi tún aṣọ àṣírí ọ̀rọ̀ àṣírí kan sí létí fatima bá tún rẹ́rìn rẹ́rìn rẹ́rìn rẹ́rìn anabi náà bá tún rẹ́rìn ah kí ni ṣẹlẹ̀ sẹmọ kó àwọn obìn kọ mọ màjẹ pọrọ wa ni anabi tún sọ ọ tọ ńgbà tí anabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ tán tí fatima dìde aisha bá lọ bá lẹ́yìn mo fọlọ ń bẹ ọ kí ni wàá ti bàbá rẹ sọ ó sunkún nígbà tí yóò tún rẹ́rìn ah kí ló dé ó ní láéláé ọ̀rọ̀ anabi àṣírí rẹ̀ mani kí wọ́n tó àṣírí anabi ọlọ́mọdé la ilaha illa ẹ̀wẹ̀ kọ́ àyàtọ̀ sí wọ́n tó ti tẹ́ kẹ̀kẹ́ ọ̀rọ̀ kẹ́ ẹ ọmọ tí bàbá sọ lẹ́ẹ̀kan bàbá ní ẹ̀yin obìnrin yìí ẹ̀ sì ń bọ̀ wá pàbò sẹ́ẹ̀bù <laughs> àti etí bàbá ọ̀sọ òun ọ̀dà alẹ̀ kó lè bàa fi dá wàhálà alẹ̀ Fatima ní àṣírí anabi ní ẹnu mi kọ́lẹ̀ gbọ́ Aisha wa ní ọ̀rọ̀ yìí ọ̀tẹ́nu mi títí tànàbí fi kú màtànàbí wa kú mọ́ àtún lọ bẹ Fatima pé dákun tó lọ ọ̀rọ̀ ọjọ́ sí tó sunkún tó tún padà rẹ́rìn kí ni wàá tànàbí sọ Fatima ni wàá yí o màtànàbí ti kú kò burú màá sọ fún ọ. alákọ̀ọ́kọ́ tó rí tí mo sunkún sunkún yẹn anábì sọ fún mi pé Malaika Jibril ẹ̀kan ní máa bá mi lọ́dún ṣùgbọ́n ní báyìí ẹ̀ẹ̀mejì ni ń wá láti pé kí n máa tún alukurani kà fún lákàtúnkà àmì pẹ́kù mi ti súnmọ́ ni ó nígbà tí mo gbọ́ ìtumọ̀ tá ànábì yìí mo bú sẹ́kún mo ṣe sunkún sunkún sunkún sunkún bánabi ọlọ́run ó tún kú ó nígbà tí mo wá sunkún sunkún sunkún yìí àánú mi wá sí ànábì sallallahu alaihi wasallam ànábì tí wọ́n á tún mi sọ sí mi létí pé áá ṣé ìwọ yọnu sí kí wọ́n jẹ́ aṣíwájú sí gbogbo àwọn obìnrin olùgbàgbọ́ òdodo lálùjánnà bí ó níbẹ̀ tún ti gbé mi ẹkún bá dẹ̀rìn yàtọ̀ sáà ti lọ péjọ sórí òkè pẹ́kún dẹ̀rìn ẹkún tí wọn ò lè dẹ̀rìn tí wọn bá gba islam ẹni tó gba islam lẹ́kún rẹ̀ lè dẹ̀rìn ó ní sí ìwọ ọ̀yọ́nú sí pé kọ́ ọjà síwájú sí gbogbo mi ní olùgbàgbọ́ òdodo bí ó ní bẹ́ẹ̀ ni túnṣe gbé mi nù ó ní tọ́sẹ̀lẹ̀ nù subhanallah ẹ wo báyà tí wọ́n ṣe ṣètò wọ́n gbé ọ̀rọ̀ pamọ́ títí tànàbì ṣe kú wọn ò sọ torí ẹ̀ ọwọ́ nínú hadith eléyìí tí imaamu muslim ayíta kasaaju imaamu bukhari ló gbé jáde ó tún wá nínú hadith eléyìí tí imaamu muslim gbé jáde láti ọ̀dọ̀ abu sa'id ibn khudri radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam ó ní asharru nas inda allahi yawm al-qiyamah ẹni tó burú jù tó jẹ́ ní ibú jù nínú àwọn èèyàn lọ́dọ̀ Ọlọ́run tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah yufdi ila imra'atihi wa tufdi ilayhi òun náà lẹni tó yí ọbọ hòhò lọ́dọ̀ ìyàwó rẹ̀ tí ìyàwó rẹ̀ náà sì bọ́ sí hòhò lọ́dọ̀ tiẹ̀ tọ́jọ́ ń bára wọn lò wọ́n bára wọn lò tán thumma yanshuru sirraha tí ọmọ aláwa tó àṣírí ìyàwó rẹ̀ ń gbọ́ bá jáde eléyìí lọ́rọ̀ rẹ̀ ó burú ju wájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ al àṣírí tó ga jù tó bá fi lè jáde lẹ́nu rẹ̀ ó dẹni tọ́rọ̀ rẹ̀ burú ju wájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ al torí ẹlòmíì ọmọọrọ wo la sọ wo la sọ wàláhì ọkàn lè jókòó kọ́ pàtẹ ọ̀rọ̀ ìyàwó rẹ̀ síwájú àwọn èèyàn á ah, ọlọ́mọ sí wa lórí ibú ẹni tí máa ń ẹ̀ àṣírí ara rẹ̀ lọ kọ́kọ́ ń tù èèyàn burúkú pátápátá náà ló sì jẹ́ bẹ́ẹ̀ náà ńgbà tí ẹjọ́ lò ọkọ rẹ̀ tán àwọn sọ ń ta tí wọ́n ṣe sáwàdà tí wọ́n ṣe dọ́wọ̀ ẹ̀kẹ́ ọwọ́ ọkọ rẹ̀ àṣírí ìgbà tó gbọ́ òun wájú àwọn wọn náà máa retí o ẹni ibú pátápátá gbà lọ́jọ́ iwájú ọlọ́jọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù. al-imam al-hasan rahimahullah wọn ni inna min al an tuhadditha bisirri akhi wọn ni bẹ́ẹ̀ nù jàmbá o kéèyàn máa sọ àṣírí ọmọ ìyá rẹ̀ jáde àṣírí tó ọmọ ìyá bá sọ fún ọ wọn gbọ́dọ̀ gbọ́ lẹ́nu rẹ̀ láì bákan náà. alimami Ghazali ó ní èèyàn kan nínú àwọn nínú àwọn aṣíwájú wa ó sọ kan fún ọmọ ya rẹ nígbà tó wá tú ara rẹ fún ọmọ ya rẹ tán sọ fún ọ tó o ti sọ sọpọlọ rẹ̀ àbọ̀ sọ sọpọlọ ya ọmọ ìyá dáhùn o gbogbo ẹ̀ mo ti gbàgbé Allahu Akbar mo rò pé ẹ̀rẹ́ kọ́tọ́ lórí ti gbàgbé ó ní bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá sọ àṣírí fún ọ kó gbàgbé rẹ lẹ́ẹ̀kan náà ni kò gbọ́dọ̀ wà lórí rẹ dípò kó tuntun sọ so o ti sọ fọ́gbàgbé mo ti gbàgbé ẹ̀ Allahu kèsì ti rọ mo ti gbàgbé ẹ̀ torí tí mo bá rántí ẹ̀ kò sí náà ni ẹnu ọjọ́ jẹ́njọ́ kan ọ̀sọ́ bẹ́ẹ̀ náà ni alimami Thawri rahmatulahi alayhi onítẹ̀ẹ́bá fẹ́ mẹ́nìkan lọ́rẹ̀ẹ́ ọ̀nà tẹ́sí dánwò ni wọ́n ní ẹ kọ́kọ́ dánú bí ẹ ti jẹ́ kọ́kọ́ mọ̀ yín náà ẹ káàárọ̀ ẹ kújọ́ mẹ́ta ẹ sọ́wọ́ ń yá ẹ wàá dánú bí njọ́ kan ẹ dánú bí dáadáa gbàtẹ́ bá wàá dánú bí ẹ jọ da yín mà pé yín tí máa tẹ́ tí máa kí náà ni tẹ́ máa ṣe jẹ́jẹ́ sí wọn ẹ̀yin náà lẹ dánú bí lónìí nígbà tó bá rí bẹ́ẹ̀ ẹ wàá rìn nìkan sí tẹ́ bá rìn nìkan sí pé kọ́ lọ wádìí yín lọ́dọ̀ rẹ̀ kọlọ wádìí ẹ̀yin tẹ́ dánú bí lọ́dọ̀ rẹ̀ kí ni ọsọ kí lẹ́yìn ọsọ kódà mo ti ń pè léyìn àrìn tẹbẹ àsolórí ibú ni <laughs> pé ètò ṣe ń jẹta ah, ọmọ abú ni àṣetáàní gan ni ah, ẹlòmíín sì ń bẹnu àwọn èèyàn kò ní sọ bẹ́ẹ̀ ó ah, ìyẹn rí ni o wàláhì kò lè kọjá mi kọ́ mọ́ sí mi wọ́n kàn jẹ́ pé àṣetáàní fẹ́ wọ àárín wa ń jẹta mo sì ń bẹ́ lọ́n káṣetáàní ọmọ ara yìí dàrin wa rú alimami Thawri ó ní tó bá sọ nípa yín lẹ́yìn tẹ́ dánú bí o ìní yóò jẹ́ mọ̀ pé sọ́ọ̀rẹ́ ta la lè yẹn léyìí ni àbọ̀tà lẹ́yìn kíntàn bá lọ́pọ̀lọpọ̀ àwọn ọbẹ̀ àṣẹlẹ̀ àbẹ̀ ẹ̀kọ́ ni torí wọn ò tí ì bá wọn ò tí ì bú wa wọn ò tí ì tọ́ wa àti gbiná jẹ tí nǹkan bá tọ́ wa ń kọ́ à á sọ̀rọ̀ rẹ̀ fún pọ̀pọ̀lọpọ̀ sí rí láyè sí i nù bákan náà alimami. الحسن البصري wọ́n لا la لا تستقيم أمانة رجل حتى يستقيم لسانه أمانة ò lè جوكو ودي ó dìgbà táhàn rẹ̀ bá dúró dọ́gba yẹn ni pé tíyẹn bá ti jẹ́ ni tí máa sọ òbótó tẹnu rẹ̀ ọba ti jẹ́ kí pé ó lè kó ń jánu kò lè jẹ́ ní fọkàntán ẹ má fọkàntán o wọ́n wá ní ọkàn náà àbí ahọ́n náà kò lè dúró dọ́gba hatta yastaqima qalbu títí tọkàn fi dúró dọ́gba ẹ̀yin sì ti máa irú aburú tí ń bẹnu ká máa tú àṣírí tí wọ́n bá sọ fún wa yọ dọ́tẹ̀lẹ̀ yọ kọ̀yìn wá síra wa kò ní já máa ṣe dáadáa síra wa ẹni èèyàn ò ní rí tí ó sọ ọmọ làkejì láǹfààní kọ sọ fún bí kọ́ bàjẹ́ kọ́ bàjẹ́ fẹ́ni tó tú àṣírí rẹ̀ lọ́mọ àrò bí kápá burú sí lọ́mọ wá fún torí pé kò sọ ẹnu rẹ̀ lórí tó gbé pamọ́ sí lọ́dọ̀ àìkò máa sọ àṣírí tí wọ́n gbé pamọ́ sí wa lọ́dọ̀ yọ kọ̀yìn àwọn èèyàn síra wọn wàláhì àwọn ọmọ ìyá kan náà wọ́n sì lè lura wọn para wọn nítorí pọ́kàn tó àṣírí rẹ̀ faraye nítorí pé ntẹ̀yẹ̀ ń ṣe tó sọ fún ọ wàláhì ó ní bó ṣe kà ọ́ sí a ìwọ nìkan kọ́ ló ń bẹ láyè wọ́n ní ẹni tá a fẹ́ rí la la la fẹ́ rí kò síjọ́ tá a jáde tá a rí yàn ọmọ àmà lọ́gbọ́rọ̀ wa bọ̀ nítorí ipò tọ́ka ọ̀kún ló fi tú àṣírí ara rẹ̀ fún ọ. tí wọ́n bá ti lè sọ́sẹ́ lómi sẹ́mi pé wọ́n gan o ti fa gbogbo ẹ̀wù àpọ́nlé o ti fa yà. torí ẹ ẹ jẹ́ ká sọ bá ń ṣe ń fẹ́ kéèyàn ṣe sí wa ní ká máa ṣe sọ́mi yàn. àwọn ọ̀fẹ́ kẹ́nìkan tú àṣírí ọ̀rọ̀ wa tá a bá sọ fún yàn kí ló dé tọ́jà pé tí wọ́n bá sọ tiwọn fún wa àwa ń tù ọlọ́run ọba ọ̀fẹ́ bẹ́ẹ̀ èyàn ń bẹ tó yẹ pé ọ̀daràn paraku ni tẹ́lẹ̀ ó sì ti túbà lọ sọ́dọ̀ ọlọ bẹ́ẹ̀ lòfin ọlọ́run sọ pé ẹnikẹ́ni tó bá ti túbà lórí ìwẹ̀ bí ìgbà tí ọ̀sẹ̀ lọ́ọ̀ rí èyàn kan wá sọ fún ọ pé ah bàbá alágbájá èmi gan tẹ́ rí i ah tẹ́lẹ̀ kódà tí mo ti ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ tà ìṣẹlẹ̀ láàrin ọ̀kẹ́lẹ́kẹ́ kí ni ìwọ apààyàn ọ̀daràn àbí ọ̀kọ́ lọ sẹ́nu ara rẹ sọ́sún mi gbogbo ayé máa ń gbọ́ sẹ́yìn mọ̀ pé tó bá sì wọ ní èèyàn ogún tó pa mọ́kàndínlógún ni tẹ́lẹ̀ o <laughs> tí wọ́n bá di pé o mú kí nọ́mbà kó pé ẹ̀hún pé wọ́n lọ fà á torí ẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ àṣírí fún wa ẹ̀jẹ̀ á sọ wa à ń bẹ Ọlọ́run wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kọ́dà kó sànù akọ́bà tún àwùjọ wa sí kó sànù akótún ahọ́n wa sí kó sì wá lẹ́ni tó jẹ́ ní ìfọkàntán ní kọ̀kọ̀ àti ní gbangba ọlọ́wọ́n bá kó sì wá lẹ́ni tó sì pé yọ́n máa tẹ̀lé tiẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba kọ́lọ́wọ́n bá wá sí wa lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tó fi sálì jánà rẹ̀ kó forí jìn wá ká tó kú kó forí jìn wá lẹ́yìn ikú wa kó forí jìn wá jọ gbẹ̀ndà ọlọ́wọ́n bá kó pé kí wọ́n pọ̀ ní ṣíṣe àṣàlátù fọ́gà wa aṣíwájú ẹ̀dá anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam fallahumma salli ala muhammed wa ala ali muhammed kama sallaita ala ibrahim wa ala ali ibrahim inna ka hamidu majid wa barik ala muhammed wa ala ali muhammed kama barakta ala ibrahim wa ala ali ibrahim إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم, في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته, قضيته لنا خيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله